الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أمر بالشكر ونهى عن كفران النعمة وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا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 dájúdájú nínú àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ ńlá eléyìí ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá tó ṣe léèwọ̀ lórí wa tó sì jẹ́ ọ̀ràn yẹn lórí wa ike ká sí òun náà ní ìwà ìmoore kí ni wọ́n ń pè ní ìwà ìmoore òun ní kí sọ èèyàn mà nínú ọkàn rẹ̀ tọ́jà pọ̀ sọ nínú ọkàn rẹ̀ àmọ́ kí ahọ́n lè wí jáde eléyìí kọ́dà ṣe pé olóṣèlú ẹ̀rọ ayẹ fún yàn àbí èèyàn ńlọba ṣe dáadáa yẹn sí yàn kí ahọ́n ọkọ má pẹ́ni tó ṣe fún mi ni eléyìí ni wọ́n ń pè ní àìmọ́re ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn gbogbo oore tọ́lọ́ wọn bá ṣe fún wa àbí èyí tó ti ẹ̀tọ́dọ̀ èèyàn tọ́ sí wọn lọ́dọ̀ ìwà àìmọ́re náà máa fi pàdé rẹ̀ ẹni tó lọ́ọ́ tí ó tún máa sápá sí ó sì máa fi mú fì níwájú ẹni tó ṣe lórí yẹn ìwà ìmọ̀ọ́rẹ́ ni wọ́n ń play báyìí wọ́n ní kí ni máa fà táwọn èèyàn máa fi hùwà ìmọ̀ọ́rẹ́ gan al-Imam al-Ghazali rahimahullah wọ́n ní tó fà tí àwọn èèyàn tí wọ́n máa fi hùwà ìmọ̀ọ́rẹ́ tí wọ́n fi dúpẹ́ fọlọ́ lórí àwọn ìbẹ̀rẹ̀ tó ṣe fún wọn lọ́lọ́kan ọ̀jọ̀ kan onílànà kan àti ìfọnufọ́ra àwọn sábàbí méjì àwọn èèyàn ní máa kọjú níyàn láti dúpẹ́ fọlọ́ lórí àwọn ìbẹ̀rẹ̀ tó ṣe fún un kódà téèyàn bá jẹ́ aláìmọ̀kan tó bá tún fọ́nú fún apẹ̀lú èèyàn tí ẹ̀ ní ma ìdẹ̀ra ní ìdẹ̀ra á ń bọ̀sibọ̀si ni yóò lè dúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra tó ṣe fún yìí báyìí. ọ̀pọ̀ ẹ̀mẹ́yìn èèyàn lọ́lọ́wọ́ bẹ ẹlẹ́dàá ló sóore fún lóore tó ṣe pọ̀pọ̀ jantirẹrẹ ṣùgbọ́n wọn àmọ́ lóore ìdí ni ẹni tí wọn máa ń tá a ṣe fún lóore tí wọn mọ oore tá a ṣe fún lóore báwo ló ti ṣe rò pé yóò dúpẹ́ fọlọ́ lórí oore tọ́lọ́wọ́n bá rí fún yìí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó ti dáàmà ike ńtọ́lọ́ bá ṣe fún yìí oore ni nígbà tó bá kọ́ kó dúpẹ́ fọlọ́ lórí oore tọ́lọ́ wọn bá ṣe fún ìròrí wọn máa lọ sídìí ike tí ẹ̀ bá sọ pé alihamudulilayi asokorolela èyàn ti se ń dẹ́wọ̀n bá fẹ́ kókó se alihamdulilah asokorolela wọn máa rò yìí gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn tó yẹ kéèyàn ó lórí ìdẹ̀ra tọ́lọ́ ti se fún yàn ọ̀nà ìlẹ́lẹ́ àwọn ìgbàgbé wípé tí wọ́n ń pè ní ìdúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra tọ́lọ́ wọn bá ṣe fún yẹn òun náà ní pé ìdẹ̀ra tá a ṣe fún kó a máa lo gbọ̀nà tí ó fi hàn ipò ọmọ nídẹ̀ra ọbẹ̀ ọ̀nà láwọn ọmọ wípé ẹni tí ọlọ́run ṣe dẹ̀ra fún yìí ọmọ ìdẹ̀ra nídẹ̀ra ní ọ̀nà náà ní pé kọjá kó tún lékún ní ìjọsìn fún ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ìjọsìn gbogbo àwọn nǹkan eléyìí tó rí pàtì nínú ìjọsìn fọlọ ó náà lọ wá múra sí báyìí eléyìí tó ń ṣe dọdọ pé òun ṣe súkẹsúkẹ ni ọ̀dọ̀ ẹni tó ń ṣe lójú méjèèjì ọ̀dọ̀ ẹni tó jẹ́ pé ó di àwárí níbi tí wọ́n ti ń sin ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀dọ̀ ẹni tó ti pààrọ̀ má níbi tí wọ́n ti ń sin ọlọ́run ọba ẹlẹ́dàá wa eléyìí ní ń túmọ̀ sí pò ń dúpẹ́ lórí ìdẹ̀ra tó ṣe fún ọ. gẹ́gẹ́ bó ti ṣe wá a máa fi gbogbo òru dìde sẹ̀sìn fọ́lọ́run ẹlẹ́dàá wa débi wípé ẹsẹ̀ rẹ̀ méjèèjì àti máa wú mo máa sọ fún wípé wà nábì ọlọ́run ti forí jìn ọ́ ètò síwájú àti ètò gbẹ̀yìn nínú àwọn ẹsẹ̀ rẹ̀ kí wọ́n ló dé táwọn máa fi gbogbo òru dìde dúró sẹ̀sìn fọ́lọ́run tó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ lórí ìdúró débi pé gbogbo ẹsẹ̀ rẹ̀ máa wú báyìí anabi sallallahu alayhi wa sallam ó ní wà Aisha ìwà ọlọ́lọ́run ṣe àwọn ọ̀rẹ́ ńlá báǹtì báǹtì báyìí fún mi tí àwa yẹ kí n dúpẹ́ fọlọ́ ni afala akunu abdan shakura adékè fífara sí náà yẹn ìpẹ́ ní ti dídúró ti ẹ̀sìn ọlọ́run yẹn àìsí ọwọ́ jákújá fi mú ẹ̀sìn yẹn oní túmọ̀ sí pé yẹn ń dúpẹ́ fọlọ́ ẹ̀rí ìfọnufọ́ra níbi ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fún yẹn kí ló sì má dẹ̀ra ní dẹ̀ra gan wọ́n ní ó ní àwọn sábàbí tọ́pọ̀ nínú àwọn sábàbí rẹ̀ ẹ jẹ́ ká mẹ́nu bá nínú rẹ̀ ẹyọkan yìí náà ó náà ní pé àwọn èèyàn látàrí àìmọ̀kan ti ń bá wọn jà ìdẹ̀ra tọ́lọ́run bá ti lè ṣe tó ṣe fún èèyàn kan èèyàn méjì èèyàn mẹ́ta èèyàn mẹ́rin èèyàn márùn tẹ́ni ṣe fún pọ̀ nínú wọn wọn kì í mà ní dẹ̀ra bá ṣe fún gbogbo èèyàn tọ́kárí ọ̀pọ̀ àwọn èèyàn wọn yìí máa àwọn àdẹ̀rà bẹ́ẹ̀ ní dẹ̀rà rárá nítorí ẹ̀ nítorí ẹ̀ ti dúpẹ́ fáwọn ọba káyìn lórí kó ṣe yẹn ni ti ń gbọ́rọ̀ kí ni bàbá rà síbẹ̀ yìí ń gbọ́rọ̀ ẹlòmíì náà ń gbọ́rọ̀ ẹ̀ ní kàkún rí nítorí ẹ̀ dúpẹ́ fáwọn ọba rí lórí kó ṣe yẹn ni ti ń tó ṣe pé ń ríran síbẹ̀ máa wò pé ẹ̀yin ríran ẹlòmíì náà ríran ni nítorí ẹ̀ dúpẹ́ fáwọn ọba rí lórí kó ṣe yẹn ni dẹ́rìn nítorí ẹ̀ dúpẹ́ fún rí lórí kó ṣe yẹn ni tó máa lórí kó sẹ́yìn lẹ́ni tó ti pé ń tẹ̀lẹ̀ ó lè rí ilẹ̀ tẹ̀ ńjọ́lẹ̀ dúpẹ́ fún rí lórí kó sẹ́yìn lọ́kàn nínú ẹni tó mú kí òrùn àmọ́ ara lé lórí tẹ̀ ń sàǹfààní láàrú òrùn rẹpẹtẹ ńjọ́lẹ̀ dúpẹ́ fún rí kó sẹ́yìn lọ́kàn nínú ẹni tó ní kí òṣùpá kọ́ máa tàmẹ́lẹ̀ lé lórí tẹ̀ ń sàǹfààní látara òṣùpá rẹpẹtẹ ńjọ́lẹ̀ dúpẹ́ fọlọ́wọ́ bá rí kó sẹ́yìn lẹ́ni tó lẹ́nu tẹ̀ ń yanu tó mọ́rọ̀ jáde nítorí ẹdúpẹ́ fọlọ́n ọba rí lórí kóso yín lẹ́nu tó ti pọ́n fóúnjẹ lórí ahọ́n ẹ̀ ó sì ń jẹ́ orí gbẹ́mì níjọba dúpẹ́ fọlọ́ ọba rí kí ọlọ́run ọba ní ká ní òru ó ní ká ní ọ̀sán níjọba dúpẹ́ fọrí lórí kó ní ká kí àsìkò kan kó ru ọmọ amú lórí pásìkò kan kó tutù ọmọ amú níjọba dúpẹ́ fọlọ́ lórí gbogbo nǹkan yìí níjọba dúpẹ́ fún lórí kójú ọrọ̀ níjọba dúpẹ́ fún lórí kójú ọrọ̀ níjọba dúpẹ́ fún lórí pé ẹ ẹ ń wó mi tí ẹ sẹ́ mu ẹ sì rí ẹ sàfẹ́kù rẹ̀ torí ẹ gbogbo wa náà ló ṣe fún tèmi tí a jẹ torí àwọn nítorí bá ti kárí àwọn èèyàn máa lóore àìmọ̀ ni wọ́n ti pàdé o ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn ò ka ìdẹ̀ra bọ́lá ń ṣe fún ọkúndẹ̀ra àwọn bọ̀ síbọ̀ sí pé ó tiẹ̀ láwọn tiẹ̀ ń dúpẹ́ kí ló wá ṣe tóbi wá jẹ́ pé àwọn ọmọ èèyàn mẹ́sẹ̀ ya tí wọ́n yà yẹn wọ́n tún máa dúpẹ́ bọ́lá nígbà tí ìdẹ̀ra wọn tó bá pòórá. ìdẹ̀ra tó lọ sí fún yìí nípa rí níra tó lọ ń bá pọ̀ lójú tọ́wọ́ gbìyànjú lọ́sùn tó gbìyànjú lọ́sùn tọ́wọ́ tó padà ọmọ èèyàn máa dúpẹ́ ó tún máa rí gbẹ́ yà ní ọrùn ọlọ́wọ́ bá wá ségbẹ́ máa ń kùn ìgbẹ́ ọ̀rọ̀ náà jáde má alábòǹdàgbò fún ọsibítù náà fún lóògùn ọlọ́wọ́ á ní kó máa rí gbẹ́ yà padà wọ́n máa dúpẹ́ fọlọ́ ń gbàdàn ẹni tó ṣe pé ó tún máa rí sọ̀tọ̀ ìtọ́ ọ̀rọ̀ bá ti kó sí jáde má ó lè lo wákàtí mẹ́ta níbi tó ti fẹ́ tọ̀ irú àbáwọ̀ ọlọ́run sàánú wọn ọlọ́run bá ti bá a mú kú òun náà ti lè dúpẹ́ fọlọ́run ọba nígbà náà wọ́n ní tọ́ba jẹ́ pé ọmọ èèyàn bá máa ronú ni kò ní bùkátà kádàáwó ṣeun pé ńgbà tó ń bá tó mú àdáwò yẹn kú lòun tó dúpẹ́ fọlọ́run ọba ẹlẹ́dàá wa àìmọ́rí ti ń bẹ pẹ̀lú ọmọ èèyàn ó ti dán ìwòsàn ọ̀rùn àti àwọ̀tẹ́lẹ̀ àti àwọ̀lékè gbogbo ẹ̀ ní ń bẹ lára rẹ̀ aláìmọ́rí burúkú lọ́mọ èèyàn ẹ̀rí àwọn èèyàn tó bá jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba mú àná mímí tó bá mu dí má wa tó di pé atẹ́gùn ti fẹ́ àmọ́ fẹ́ mi àárín mi torí pé ọlọ́run ọba ti dí ọ̀nà tí atẹ́gùn gbà wọ́n mú wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti pé tó bá fẹ́ pa wá ní ìgbà náà láàrin ìṣẹ́jú díẹ̀ gbogbo owó ti dòkú tọ́lá ń bá wa ní kí atẹ́gùn kó tún fẹ́ dáadáa ìgbà náà lọ́yẹ̀ká tó dúpẹ́ àbí kó tó ti pé dọ́kítà àgbàjẹ́ nígbà náà ló ti yẹ ká máa dúpẹ́ fọlọ́ ẹ̀yin ọ̀rọ̀ àwọn ẹtí ń tẹ̀sán gan ni nígbà táwọn bá wà nù kòtò tí gbogbo ẹ̀mú ooru máa wà burúkú tí wọ́n ń lọ ọ̀gùn lásìkò ọyẹ́ tó fi bò wọ́n látòrí títí dé kókó tẹ̀ lásìkò ọyẹ́ ẹ̀yin tẹ́ ń wọ̀ ọ́n lókè ẹbí wọn lóore ẹnu wọn làlà yóò ti dùn ní ìgbà tí atẹ́kùn ti mẹ́nu lẹ̀ tó ti yípọ̀ mọ́ ooru nù lẹ̀ tọ́wọ́ di alẹ́kùn tí ò lè bá ọmọ èèyàn láàmú má tí èèyàn bá lọ fẹ́ mẹ́rù rẹ̀ lágídí ikú ní ọ̀padà já sí fún un. ẹbí wọn lóore nígbà tó wọn bá tó dá wọn padà sókè pẹ̀ tí wọ́n ní atẹ́kùn tó bá wọn láàmú nígbà náà lọ́yẹ káwọn náà tó dúpẹ́. tàbá wọn ló lé rẹ̀ ilé ìtọ́jú ìtajà tẹ̀rẹ̀ tí gbogbo oníkálukú máa wọ̀ tí irú ilé ìwẹ̀ bẹ́ẹ̀ wà ní fèrèsé tí atẹ́kùn ti máa jáde tómi ò tí ọrùn burúkú mú nínú ilé ìwẹ̀ yìí tí èèyàn bá wọnú rẹ̀ èèyàn pẹ̀lú ọ́sílẹ̀ ìgbà tó bá wọnú rẹ̀ tó bá wá jáde kó tó dúpẹ́ fọlọ́ nítorí pé ìta atẹ́gùn tó wà nínú ilé ìwẹ̀ yẹn atẹ́gùn tó ṣe pé kò bára mu tí a bá lọ pẹ́ nínú ooru rẹ̀ bí èèyàn bá kú èèyàn sì rí àbúrò àgbà fún ikú. subhanallah kí ló dé tó lè jẹ́ pé àdáwò ó náà lọ́mọ èèyàn retí tájú kótó di kó dúpẹ́ fọlọ́ ọbẹ̀ wa ọjọ́ máa dúpẹ́ lọ ọpẹ́ àtẹnudú látẹnu ọ̀pọ̀lọpọ̀ inú wa ọpẹ́ wọn kò dénú torí ẹ̀ ọ̀pọ̀ ẹ̀mí wọn sọ fún olùdúpẹ́ fọlọ́ ni lórí ìjẹ̀rọ tó bá ṣe fún ọ ó sì máa yín mú ó sì máa sọ pé èrò nínú ìjẹ̀rọ lọ́fẹ́ ti ń dúpẹ́ lórí ẹ̀ torí mi ò rí ìjẹ̀rọ àwọn padà fi yín bí ẹ̀yin tó ṣe pé ẹ̀yin yí sọ́kùn ẹ̀yin yí sọ́sì nínú ìdẹ̀ra ni la hawla wala quwwata illa billah adúrú ìdẹ̀ra tó ń ṣe fún wa náà kọ́ adúrú ìdẹ̀ra tó lọ́wọ́ bá ṣe fún wa náà kọ́ ẹ̀rí sísá ìmọ́rí tí ọ̀rẹ́ tó lọ́wọ́ ṣe fún yàn sísá ìmọ́rí tí èèyàn tó lọ́wọ́ bá fi ràn yàn lọ́wọ́ ilé ìwà wọ́n níbi tí rèé ti tọ́ ni lábẹ́ òfin ṣẹ̀ríya tẹ́ bá sóore fún yàn tọ́ ajọ́ pé ẹni tẹ́ sóore fún ọ̀yà bàrà amóore jẹ ọ̀yà afẹnú fi wàwàkuwà máa fẹnu sọsọkúsọ bí ọlọ́run ló sóore fún o ẹnìkan kọ́ lọ́sàánú nínú àwọn èèyàn wọn lọ tọ́ ká sí rèé gùn sónítọ̀ al-Imam Raghib al-Isfahani. رحمه الله nínú tírà wọn almufradat wọn ni ولحسن ذكرها عند الكفران قيل wọn ni ọ̀tọ̀ kátìrìgún pẹ̀lú dáadáa tá a bá ti sọmọlàkejì ní ìgbà tí ọmọlàkejì bá ṣàìmọ̀ọ́rì àwọn olùmọ̀sá yìí pé إذا كفرت النعمة حسنت المنة wọ́n lè ti ẹni tá sórí fún tó bá ti lè ṣe ìrègùn ó ti dà pọ̀ tó bá ti lè sa ìmórí ọ̀dà púpọ̀ kan àná ṣe ìrègùn tẹ́ni tẹ́ sórí fún tó bá ti lè sa ìmórí ọ̀dà púpọ̀ kẹ́yìn náà ṣe ìrègùn. àyàdá ti tó à ánìláyé ni o amátọ́bàdé lọ́la gbẹ́ndà kìláàmà kí ni jẹ́ jẹ́ tẹ́ni tọ́sà ìmórí. akọ́kọ́ nínú àwọn wọ́n ní ìwà ìmórí ọ̀kan lọ́jọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá pàápàá jùlọ tó bá jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tá a hùwà ìmọ̀ọ́rè yìí sí àbí àti ẹ̀hùwà ìmọ̀ọ́rè sẹ́ni tòkì ẹ̀sọ́ rárá bí ti wùlé ó kéré máa ká hùwà ìmọ̀ọ́rè sí gẹ́gẹ́ bí ọkọ táyà ní ìgbà tí aya tó bá hùwà ìmọ̀ọ́rè sọ́kọ rẹ̀ wọ́n ní eléyìí ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bẹ́ẹ̀ ni kí ẹnikẹ́ni nínú wa tó bá hùwà ìmọ̀ọ́rè tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tọkọ̀ láti mọ̀ọ́rè rẹ̀ lórí eléyìí ti di ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀sìn ńlá bẹ́ẹ̀ ni al-imam ibn hajar al-haythami nínú tírà àwọn az-zawajir wọ́n sọ wípé nínú kufrana ni'mat al-muhsin min al-kaba'ir apákan nínú àwọn olùmọ̀ ay dhakara jama'atun anna kufrana ni'mat al-muhsin min al-kaba'ir apákan nínú àwọn olùmọ̀ wa wọ́n ní ká tẹ̀mọ́lé sí ìdẹ̀ra ẹni tó bá ṣe dáadáa sí wa wọ́n ní ń bẹ nínú ẹ̀ṣẹ̀ ńláńlá wa huwa ba'idun wọ́n ní ọ̀rọ̀ yóò ṣe déédéé o ويتعين حمله على كفران نعمة الله عز وجل يعني أمرت وصيبي أنا يلوجك káfọ́lé sùnmọ́ ayé pé téèyàn bá ta ìmọ̀ retí ìdẹ̀rùn ọlọ́run ọba ọba tọ́gbàtọ́ gbangba ẹsẹ̀ ńlá ni. àwọn ọba ló fún ọ lẹ́yìn títún fi ríran ọlọ́lọ́nkọ́ ọlọ́lọ́sàánú rẹ pẹ̀lú títún fi ń gbárùn ọlọ́lọ́nkọ́ ọlọ́run ọba ló mú ọkọ nínú òkùnkùn wá sínú mọ́lẹ̀ ọlọ́lọ́nkọ́ ọlọ́lọ́sànù rẹ pẹ̀lú owó tó ń kó ká ọlọ́lọ́nkọ́ jíjogún rẹ ló jogún ẹ lọ́dọ̀ àwọn bàbá rẹ gẹ́gẹ́ bá àwọn bàbá rẹ náà jíjogún ẹ lọ́dọ̀ bàbá tiwọn kábìrì ànkábìrì lọ́dọ̀ bàbá bàbá bàbá bàbá yín lẹ́sìn jogún ọlọ́bọ̀ tó o bá ta ìmọ̀rẹ́ bẹ́ẹ̀ ó ti di ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ilhuwal muhsinu ala alhaqiqa torí allah rabbil alamin ó ń gan lulùsẹ̀ dáadáa fáwọn ẹ̀dá rẹ̀ ní pàápàá. ويمكن حمله أيضا على كفران نعمة محسن تجب مراعاته ونبقنا أتفنيت ما يكي أسلاني téèyàn bá ṣe àìmọ́re tí ìdẹ̀ra ẹni tó yẹ ká máa mójútó pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ló ṣe wọ́n ló ṣe tá a bá ti ṣe bẹ́ẹ̀ tá a ṣe àìmọ́re sí wọ́n lò náà ó ti dẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá tàlẹ́ni náà tẹ́sílẹ̀wòj gẹ́gẹ́ bí ọkọ téèyàn bá ṣe àìmọ́re ṣe dáadáa eléyìí tí ọkọ tó ṣe sí ìyàwó ìyàwó yẹn ó ti ṣe ẹsẹ kan nínú àwọn ẹsẹ ńláńlá àwọn ayé Qur'an àtàwọn àdéhùn anábà Muhammad sallallahu alayhi wa sallam fi aburú ti ń bẹ nínú ìkéyìí tí aláìmọ́rí wọ́n fi hàn wá o nínú àwọn ayé Qur'an eléyìí tó fi hàn wá irú aburú ń bẹ fún ìwà sí ìgbà ìwà máa ń padà sọ ní yóò padà bára rẹ̀ nínú ná kọ́lọ́run ẹlẹ́dàá wa kó ṣàánú wa ọlọ́run ẹlẹ́dàá wa ni alam tara ila alladhina baddalu ni'mata Allahi kufra wa ahallu qawmahum dara al-bawar ọlọ́run ní sọ̀rọ̀ rí wọn ni àwọn ẹni tó ṣe pé ìdẹ̀ra tó lọ́wọ́ bá ṣe fún wa kàkà kó wọn pàdé pẹ̀lú ìrìnàdúpẹ́ fọlọ́ọ̀ àìmọ̀ọ́rẹ́ ni wọ́n fi ń pàdé rẹ̀ wọ́n wá dẹni tó sọ̀rọ̀ àwọn àtàwọn èèyàn wọn tí wọ́n jọjá láìmọ̀ọ́rẹ́ dọ́ máa ná ọlọ́run dákun wa kí lọ́nà ike ìdẹ̀ra tó lọ sí fún ọ kó dúpẹ́ fọlọ́n lórí ẹ dáadáa tọ́mọ èèyàn ṣe sí ọ kó dúpẹ́ fún lórí ẹ ọmọ wa hùwà wípé kò sí nítẹ́nìkan fi ọ sí tó fi dórí ọlọ́ọ̀ná ọ̀sẹ̀ nìkan pọ́bọ̀ tó fi dórí àwọn ẹni tí ń gàrí rẹ náà subhanallah yọ padà sínà fún ọ ni kọ́ padà dẹni tó ṣe ike yọ wá wọ náà àti ike pápá náà nínú bí ọ̀kùnrin àmì tó tọ́ka sí. òun naanị ike ìwà ìmọ̀ọ́rẹ́ ìmọ̀ apàdà ti kèfèrí ni tí a ti yọ aláìmọ̀ọ́rẹ́ yọ apàdà ti kèfèrí náà ni ọlọ́run ẹlẹ́dàá wa ó fi hàn wọ́n mọ́ alukur'an ó ní ya'rifuna ni'matallahi thumma yunkirunaha wa aktharuhumul kafirun ọmọ ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba tó lọ́n ṣe fún wa ṣùgbọ́n tó ti pé wọ́n mọ̀ kọ́ lọ́n wọ́n tún tako wọ́n tako pé òun kọ́ ọlọ́run yà torí ìwà ẹ̀ mọ́rí wọ́n máa ń sọ ní di ni o kọ́lọ̀ nǹkan máa yà wá ní kèfèrí. wọ́n wá ní ẹgbàá ọ̀rọ̀ imam muslim tó náà gbé jáde látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n ló ti rọ̀ ní ojú ayẹyẹ níjọ́ kan. ọ̀rọ̀ maju anabi wa ni máa ń tọ́lọ̀ sọ àwọn sọ̀hábà láàmà ó ní ọlọ́run sọ pápá kan látàrí òjò yìí wọ́n ti di mùsùlùmí. apá kan látàrí òjò yìí wọ́n ti di kèfèrí ta ló di mùsùlùmí nítorí kójú rọ̀ ta ló sì di kèfèrí nítorí kójú rọ̀ anabi sallallahu alayhi wa sallam ọlọ́run sọ pé gbogbo ẹni tó bá ní àjùlọ àti ọlọ́ọ̀lọ́ọ̀ ló fi rọ̀ òjò yìí fún wa mùsùlùmí làwọn eléyìí àjọ máa sọ pé ibùsọ̀ ọ̀rọ̀ àwọ̀ bẹ́ẹ̀ òdodo lọ́sàn-án olódò ọ̀rọ̀ òjò sì rọ̀ àwọn eléyìí ti di kèfèrí ẹni tó bá yẹ kó ìràwọ̀ ìràwọ̀ ló fi ríròdò tì sí lọ́dọ̀ wọ́n ti di kèfèrí eléyìí túmọ̀ sí pé àìmọ́rí a máa sọ ní di bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ sọkúsọ tí wọn náà máa ń sọ tọ́sọ̀ pé kan ló sí òjò wọ́n dájú pé ti di pẹ̀lú ọ̀rọ̀ burúkú. táwọn bàbá ńlá kọ́kọ́rọ́ tí wọ́n fi sí òjò táwọn fi ìsìn àwọn irọgbu gbu tọ́lá ní ẹ̀yẹ́ tí mo rò kókò sódò mọ́ tọ́lá wọn sì mú wa bí ètò ọlọ́run rọ̀ fún wa lálẹ́ àná ebi ọ̀pọ̀lọpọ̀ tó sọ sódò ojú sánmà mà wọ́n máa kọ́ ọ̀bẹ̀ yìí gègé èwo fi kọ́bẹ̀ tọ́ba wọ ọlọ́run tọ́ba wọ àmọ́ ó lè ọ̀rọ̀ lójoojúmọ́ ayé kò sẹ́ni tó dá dúró ó torí ẹ̀ gbọ́dọ̀ bá rọ̀ ọlọ́lọ́mọ̀rọ̀ bí ọba ti tẹ̀ rọ̀ òun náà ni. akramakumullah ìlú àwọn ẹ̀rọ àìmọ́ ọmọ àtọ́ni di kẹfẹ́ yìí tí ìyá padà dọ̀ máa ná. bákan náà alukóhánì tó fi hàn wá ike àìmọ́ ọ̀rẹ́ a máa dé ìpani àìmọ́ ọ̀rẹ́ a máa sọ ní sínú hílàhílo. ọlọ́run lè dára. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون أنا رأيت ما máa لك إلي kan لتني ìlú بقى ìlú tó بدون رسو بدون رسو àrísìkí a máa wá bá wọn lọ́pọ̀ lantoro gba gbogbo ọ̀nà kọ́nà ṣùgbọ́n wọ́n sá ìmọ̀ọ́rẹ́ sí ìdẹ̀rọ̀ ọlọ́run kàkà fún ọdún pẹ́ fáwọn àjọyọ̀ àtọ́lọ́run bá ṣe fún wa ẹmọrin ni wọn ti o ọlọ́run ọba wa mú wọn tán ebi wò ó gbé ẹwọ ebi ó gbé wọ wọn ẹwú pákáleke àìnífọ̀kànbalẹ̀ ìbẹ̀rù burúkú ọlọ́run gbẹwù rẹ wọ torí àìmọ̀rì irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ ní nàìjíríà tiwa náà àìmọ̀rì yẹn ti pọ̀ jù àdúró dọ̀rọ̀ dọ́lọ́ ti fún wa ọ̀nbẹ lókè pẹ̀ ọ̀nbẹ nínú lẹ̀ ọ̀nbẹ lórí òkun ọ̀nbẹ nísàlẹ̀ òkun ọ̀nbẹ nínú atẹ́gùn àwọn ọ̀gá ọlọ́wà tọ́lọ̀ kójọ sí àgbègbè ibi táwọn pé nàìjíríà yìí tó sọ̀rọ̀ ìgbà ọ̀gbìn ọ̀pọ̀ ìmọ̀ ìlú níjẹ́ lọ́wọ́. tọ́lọ̀ ń ṣe àrísìkí fún wa rẹ́gẹ́dẹ́ na. ìlẹ́yìn ẹ̀jọ́ máa ná wọ́n máa wá fi ìwé ìjọ màlú bẹ̀yẹn dákùndọ́ màlú wa dákùndọ́ màlú wa àìmọye ìlú tó ti ṣe bẹ́ẹ̀. torí pé àwa àtàwa àtàwa náà lábọ̀ wọ́n lè dáàbò bo orílẹ̀-èdè yìí àti ìdẹ̀ra tá a la rí inú ẹ̀. ẹ wá wọ ilé èèyàn tó èèyàn mélòó ní sin lọ́n èèyàn mélòó nínú àwọn ẹni sin náà ní sin tọkàntọkà ìwọ́pọ̀ ìmọ̀ye ẹ̀sìn àwọn ẹ̀sìn ìmọ̀ye ìwọ́pọ̀ wọn ìwọ́pọ̀ wọn bẹ́ẹ̀ ti kó jọ bẹ́ẹ̀ ti kó jọ tó kó kó jẹ ìbẹ́ẹ̀ náà rí ní sin gbogbo social media ilé ìlú kúrú fọ́tò wọn lọ lórí ìṣọ̀kan ni o olóòtú ra bàálù olórí ìṣọ̀kan ni o olóòtú ra bàálù olórí ìṣọ̀kan ni o ẹ̀kọ́ kàrọ̀ ọ̀sẹ̀ dẹ̀ra kò tí ì lọ bàálù nítorí ẹ̀sìn ọ́ ẹ̀sìn ọjọ́ kọ́wọ́ jọ kọ́wọ́ jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ṣe kéṣe òdodo. àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé wa lórúkọ bọ́ọ̀lù ń sẹ̀sìn àwọn ní koríko ẹran tí wọ́n ń jẹ. ẹranko òṣìṣẹ́ tí ó bẹ́ lọ wípé kí koríko ọ̀tán láyé kọ́ mọ́ bàa kú. torí di eléyìí ẹ wá wo ń tọ́lọ́ wọn bá gbé kó wá báyìí ìlú tá a ti ń fún wàrà ni wàrà òtítí máa wọ. ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń kọ́ wọ́n ń jó lórí ìyà. subhanallah ní ìgbà tá a ta ẹni ọrẹ tẹ́lẹ̀ ń tọ́ka rẹ̀ balẹ̀ nàìjíríà ni ẹni tí tí olórí orílẹ̀-èdè igbákejì gbogbo gómìnà gómìnà wọn gbogbo ẹni tó máa sọ àwọn èèyàn tí wọn náà ẹnìkan ọ̀rọ̀ lọ lórí gbogbo sọ́jà àti tòkè àti tilẹ̀ àti tẹ́lú omi láàrin àbújá sí kẹ́fì làwọn kan ti dá dúró wọ́n lọ tíráàmù rẹ̀ wọ́n sì dá dúró wọ́n sì fìbọn fọ́ orí rẹ̀ nù mọ́tò ẹ̀dá kìlọ̀ tó sẹ́kù mọ́ tòsí sẹ́kù ọkọ̀ lórí orílẹ̀-èdè bá balẹ̀ ọba kọba kápọ̀kọ̀ orílẹ̀-èdè ọkọ̀ lórí orílẹ̀-èdè balẹ̀ kí ni sọ́jà ń dà tẹ̀lé sí kí ọlọ́pàá ń dà tẹ̀lé sí tọ́kẹ́ èèyàn bá balẹ̀ èèyàn máa ń sùn lábẹ́ igi ní tẹ́nìkan ò ní máa sọ̀yàn. bí ọ̀rọ̀ máa bí ọlọ́wọ́ àyè bó ti tẹ́tẹ́ nígbà tó dé kàlíìkà abẹ́ igi ni wọ́n máa ń sùn ìránṣẹ́ tí wọ́n wá lọ́wọ́ ó mú lẹ́tà wọn fẹ́ fi jíṣẹ́ wọn máa ní wọ́n ń bi gbogbo èèyàn léèrè ní Mẹ́dínà ìpè olórí dà olórí dà olórí ló ń bẹ̀rẹ̀. wọ́n lọ nù lábẹ́ gíun ee olórí bí ìdajì bí ìlànà ilé ayé tí ìjọba rẹ̀ gan ju gbogbo bíi tíjọba àwọn Roman Empire dé lọ ló sùn lábẹ́ gíun. ó ní lóòótọ́ kò máa wá dínà àmì ìtẹ̀lẹ́mà àjẹ́ ìjà. فنمت نوم قرير العين هانئا ọkà rẹ nítorí pé o ti dọ́gba láàrin àwọn mẹ̀kúnnù rẹ̀ inú fàá ló fi rọ́wọ́ orísun lábẹ́ igi àwọn olórí tí wà jẹ́ dáwò wọ́n bẹ lórí dànù táwọn ọkàn rẹ balẹ̀ nàìjíríà ti wà yìí àbí rọ́lá rẹ ọlọ́kàn rẹ balẹ̀ tó náà lè àwọn ju àkàrà olóró ni. sẹ́nu odò sọ́tọ̀ kúlò ń gbangba polisi. ayé ọ̀sẹ̀ tí ń gbà ń gbà àsìkò yẹn awó oúnjẹ lọ́nù àwọn oúnjẹ oúnjẹ náà wọ́n wá lọ náà lẹ́nu ọ̀bá bò yẹn ọ̀jẹ̀. àkàràkùnmọ̀ wọn látàrí àìmọ́lé oríṣiríṣi àdéhùn lọ́lọ́ọ̀ fi kàn wá nàìjíríà ẹ máa lọ lórí pé àwọn ń àwọn tó tẹ̀ fẹ́ di di wọ́pọ̀ ní àwọn náà wà nílé ọkọ̀ wọn ọ̀gá lẹ̀ ọkọ̀ wọn ọ̀gá lẹ̀ lẹ́yìn tó bá kalẹ̀kùn lẹ́yìn aago mẹ́sàn-án ní nàìjíríà ń bí báyìí wọ́n aago án nàìjíríà ò gbà subhanallah eléyìí túmọ̀ sí nígbà táwọn èèyàn bá ti ẹ̀ ẹ̀ máa retí àdáwò. torí ẹ̀ káwọn ọmọ alukóra tẹ́lá kọ́ láti dúpẹ́ fọlọ́ lórí àwọn àdàrà tó ṣe fún yín tọ́jú pé wà ìmúre onílẹ̀ ń bá ká ọlọ́run bò bùkátà yín. ọlọ́run dára ni wọ́n máa ń ṣàkọrọ̀ fún iná máa ń ṣòro lè nẹ́fẹ̀ wọ́n máa ń kẹfọ́rọ̀ fún iná rọ̀bì ìgbàníyàn kẹrì. ẹni tó bá dúpẹ́ fọlọ́ ó dúpẹ́ fúnra rẹ̀ ni ó wọ́n lọ́padà jèrè rẹ̀ ẹni tó bá ta ìmúre lọ́mọ àìmọye ní ọjọ́ káwọn obìnrin pọ̀ nínú náà àìmọye ní ọjọ́ káwọn obìnrin pọ̀ jù nínú náà abdullahi bin abbas radiyallahu anhuma ọgbà ìgbà ọ̀rọ̀ wa látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ni oríṣi náà wọ́n fi iná hàn mí o sẹ́yìn dá akitẹ́rù àlehà nìṣá ẹni tó pọ̀ jù nínú ọmọ náà wọ́n bá bá àwọn obìnrin yọ fún nítorí kí wọ́n máa ṣe kèfèrí. ilẹ̀ fúnabìlà polisi ọlọ́run ni wọ́n sí ni àbí ni yẹ máa ta táwọn àwọn obìnrin ò fi pọnú kó kí rẹ o ká tọ́jú ká tọ́ mú lọ́jà o ká lé sírò ká pọn lọ́jà o ṣe dáadáa rẹ rẹ lólórí rẹ máa fún lórí dáadáa. mọ̀tẹ́ ẹni tí yọ ya bàrà mórí jẹ kókò àtàrà abẹ́jọ̀ká nínú àwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sí ná kọ́lọ́mọ́sí wa lọ́ọ́ ti sí wọn. anábì wa ni kó lè bá yé lọ́wọ́ asẹ́ńtà ilẹ̀ ẹ̀ṣdá hunna dahara tó mara àtúmìnkẹ́ ṣe é a. قالت ما رأيت منك خيرا قط رواه الإمام مسلم أنا متوبة في بوبو جايرة توبة في سدادة سي ياورة بوبو جايرة توبة في سدادة سي ياورة tọwárí tó hùwà kan sí ìjọ kan tí ọba láàmú ìjọ kan ni o torí tó hùwà kan sí tí ọba láàmú ntọ́kù tí ọ̀sán ni pé máa ra ètò mi kà khairan kọ́ ó ṣe dáadáa kan sí mi rí láyé gbogbo ọjọ́ ayé rẹ̀ ló sì fi ṣe dáadáa sí báwo bí ń ṣe rí torí ẹ alimami Bukhari àti Muslim ló ti ẹgbẹ jáde kákìí sára o ẹni tí ìmọ̀ ọmọkà ajé tí ọmọkà ké kọ́rí tí ó yarí tó ọkọ ìyàwó torí pé ìyàwó ó hùwà ẹ̀ mọ́ọ́rẹ́ sí òun náà ọgbọ́n rẹ̀ ó kù díẹ̀ kò gbọ́dọ̀ ya yẹn lẹ́nu báwo obìnrin rí nu àmọ́ kò túmọ̀ sí pé ẹ káre o ó láti mọ àfọwà ọmọ àfọwọ́nú ọmọ pàkíyèsí rẹ̀ wọ́n mà nírú ìwà tó ń wù yìí làwọn obìnrin ó fi pọ̀ nù náà. Hmm? ìyá mr wọ́n nírú ìwà tó ń wù yìí làwọn obìnrin ó fi pọ̀ nù náà ẹ kàn rọra jáde lé tí ẹ tó dé yóò ní mo ronú sọ̀rọ̀ tẹ̀sùn kí aláàsì sì fi níjọ́ kan nù wọn kọ́ ọ máa ni àìmórí sọ̀yìn náà ni. bákan náà anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó fi hàn wá wípé ìwà ẹmúrin yẹn ó máa ń bí ìyà fún yàn láyé yìí ó máa ń mú àpadà sí gbà yẹn àpadà sí láburú ó máa ń ṣe aláìmọ̀rì ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu eléyìí tí ìmáàmù Bukhari àti Muslim gbé jáde. olórí sallallahu alayhi wa sallam sọ pé àwọn èèyàn mẹ́ta kan bẹ nínú àwọn ọmọ Ísírẹ́lì nínú àwọn ẹni tó ti síwájú wa àwọn mẹ́tẹ̀ẹ̀ta Ọlọ́run bá dánwò pẹ̀lú àléébù tọ́lọ́run bá gbé bá wọn ó ti alákọ̀ọ́kọ́ ní adẹ́tẹ̀ ó ti ẹnìkejì ní àkọ́rọ́ onírun hérehère lórí oríire ò ṣe sílẹ̀ ẹnìkẹta Ọlọ́run yà ọlọ́run ará àlẹ́kà sí wọn ọlọ́run ọba fẹ́ dán wọn wò ní ìgbà tí màlẹ́kà bí ọ̀dọ̀ wọn ọkọ̀kọ̀ gbọ̀ ọ̀dọ̀ adẹ́tẹ̀ lọ ìwà adẹ́tẹ̀ kí ni nǹkan tó ń fẹ́ orin tó ń tọrọ òun náà ní kí ọlọ́run kó fún un ní àwọ̀ rẹwà àti àwọ̀ tó sunwọ̀n kí àléébù táwọn èèyàn ń rí láwọn ohun tí wọ́n fi ń kórìíra òun kókó ń bẹ́ẹ̀. màlẹ́kà sì fọwọ́ kan la ọfọwọ́ pa la gbogbo àléébù yìí bá di tàn lẹ́sẹ̀kẹsẹ̀. awọ rẹ̀ di nọ́rẹ̀wà awọ rẹ̀ di tó sunwà àwòrán burúkú ti ń bẹ lára rẹ̀ látàrí títí adẹ́tẹ̀ táwọn èèyàn rí tí wọ́n ti ń sá ọ̀rọ̀ mú kó lára rẹ̀ màlẹ́kà wa bi léèrè wọ́n á nírú owó wò lọ́n fẹ́ ó ní ràkúnmí wọ́n á fún ní ràkúnmí aboyún màlẹ́kà sì bẹ́ẹ̀ lọ́n fún ọlọ́wọ́n bọ̀ fàlùbáríkà sí màlẹ́kà lọ ọlọ́wọ́ bọ́ ní orí rere kí ni tí wọ́n fẹ́. ó ọmọ irun orí mi torí ó rè bó ti rí yìí kọ́nà ọba mi yí padà sí irun tó kí ó kórìí tèmi náà sọ̀rọ̀ pé ọlọ́run sórí púpọ̀ fún ọ̀tọ̀ ọ̀dàmà èdúpẹ́ àìmọ̀rí ń dọ̀ láàmù ọwọ́ ọrùn rẹ ti máa ń wù gbogbogbò àkíákíá yẹn ọmọ kórè ẹni tó lọ́n bá wò ike rẹ̀ kọ́ tó ń fa fìlà amárí tó tí wọ́n ní ẹ sí fìlà kátẹ́gùn ọ́ ah, ẹ sẹ́sẹ́ ẹ ti jẹ́ ń ẹ sá ti jẹ́ ń mo fi tọ́ bàbá mi ni àbá rí bàbá yín bàbá yín èèwọ̀ fìlà máa dá mo fi tọ́ àwọn bàbá ńlá bàbá ńlá wo ló dé fìlà òkúrú akramakumullah ọmọ ọmọ tó lọ sí fọ́ńdẹ̀ àti ọba ọmọ ọmọ wà nù àdáwò bẹ́ẹ̀ àwọn obìnrin mi lẹ́sẹ̀sẹ̀ sọ pé máa borí yẹn máa borí yín obì tó lọ sí àdáwò bá pé wọn rí rẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ni ẹni kò ní lẹ́sẹ̀sẹ̀ wà á di tọtọkọ bá gbé àwọn ìyàwó mi súnmọ́ bì ẹ àti ẹ̀ máa bírun rẹ ṣe rí. dáhà ọlọ́pàá kọrí mi ọlọ́pàá kọrí rẹ báwo níbo ni ilé gbọ́ngàn tọkọ bá gbìyànjú tó gbàgbé lè dànù àbí ẹ sáàpù tó wà gbà dànù torí rẹ ẹ ṣe sùúrù lọ. subhanallah sọjọ́ náà mọ àwọn àdẹ̀rà tó ti fún ọ ní dẹ̀rà malika dé wa bá kí wọ́n fẹ́ wọ́n ní ìrìn kí táwọn èèyàn rí lára mi tó fi ń kórìíra mi ó kú ẹ̀mẹ́. màlíkà bá fọwọ́ pa lórí irun sì di irun tó dáa àwòrán rẹ̀ di tó sùn wà irú owó wò ló ń fẹ́ wọ́n sọ fún màlíkà pé owó tó ń fẹ́ òun náà ni màálù màlíkà sì fún ní màálù àgóyún ọlọ́wọ́n bọ̀ fẹ́ bárúkà sí ó tún gbéra pa ọdọọdọ afọ́jú ìwọ bàbá afọ́jú kí lẹ́yìn fẹ́ afájú ó ní tí fẹ́ ni kọ́ lọ́ọ́ dọ ẹyinjú mi padà kémi náà máa ríran kí n tiẹ̀ láǹfààní àti ráwọn èèyàn kí n táwọn èèyàn ń rí lára mi tí wọ́n fi ń sá fún mi kókò ń bẹ̀. màlẹ́kà ti fọwọ́ pa lójú ẹyinjú bá padà gbàtẹ́ ẹyinjú padà ó ní irú owó wò lọ́n ó lágùtàn ni màlẹ́kà fún ní àgùtàn ọlọ́mà kìí solóyún àgùtàn ọlọ́mà. ó ti lọ́ máa kọ́ ńlọ́fọ̀ màlíkà wa ṣàdúrà ọlọ́lọ́wọ́ bọ̀ fi àlùbáríkà sí owó rẹ̀. بارك الله لي ولكم القرآن العظيم ونفعني وإياكم بما فيهما من الذكر والآيات الحكيم أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله الواحد الأحد الفرد الصمد إله الأولين والآخرين أشهد أن لا إله إلا الله خالق السماوات والأرض وأشهد أن محمدا عبد الله ورسوله رسول الله إلى الثقلين صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن التقوى وصية الله للأولين والآخرين قال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله dájúdájú lẹ́yìn لا bẹ lẹ́dàá tó الله olowon تتمك kí màlẹ́kà اتي maleka kọ́ fọwọ́ pa tọ́lọ́ sì ti mú àlébù ń bẹ lára oníkálukú wọn kú ọ tọ́lọ́ ń sọ àwòrán wọn di ètò rẹwà tó sì sún wọn tọ́lọ́ wọn bò tún fi wọ́n sílẹ̀ rárá kàkà bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ó ní kí wọ́n fún adẹ́tẹ̀ ní ràkúnmí aboyún wọ́n fún onírun wọ́n fún aboyún wọ́n sì wáá fún afọ́jú wọ́n fún ńlágùdàn ọlọ́mà màlẹ́kà lọ kó gbèrú kọjá sísọ débi ikpe anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní adẹ́tẹ̀ ìjọsí ọ̀dẹni tó ní àfonúfojì tó kún fún àkúnmí fọ́fọ́fọ́ ó ní irun hérehère ìjọsí ó ń dani tó ní màálù tó ná pọ̀ kẹ́kẹ́kẹ́ tó kúnú àfonúfojì afọ́jú ìjọsí di olówó ńlá tí rẹ̀ pọ̀ débi kún fún tiẹ̀ náà. ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù ọlọ́run ọba ẹlẹ́dàá aláfẹ́ tẹ́ wọn wò náà ni ọlọ́run tó ara màláìka yìí padà gbàtí màláìka yìí ọkọ lọ sí ọ̀dọ̀ bàbá adẹ́tẹ̀ ìjọsí wá ní àwòrán gẹ́gẹ́ bí ọkùnrin ti rí rí ọwọ́ sọ fún ní mo ń torí pé onírìn àjò ni mí ohun tí mò ń mú ṣe agbára lórí ìrìn àjò yìí tí ìrìn mi tí ò fi di tí ó gé nǹkan ti gé báyìí kò sì sí bí mo ṣe lè tẹ̀síwájú lórí ìrìn àjò yìí àyàfi tọ́lọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa tó ràn mí lọ́wọ́ lẹ́yìn náà àtìlẹ́yìn tiẹ̀ náà ṣe kókó màá ń tọrọ lọ́dọ̀ rẹ kó o sì torí ọlọ́run ọba tó ṣàánú rẹ tó bọ̀ ọ́ láti rí tó fún ọ láwọn orí ńláńlá yìí báyìí ike kọ́ ọ sàánú ẹ̀mí náà kọ́ ọ má wò mí ran kọ́ ọ jẹ́ kí n rí ọ̀kan gbà nínú àwọn àràkúnmí rẹ eléyìí tí ń lò láti máa tẹ̀síwájú lórí ìrìn àjò mi yìí báyìí. bẹ́ẹ̀ mo rí kàkà kí ọ̀rántí ọjọ́ kọ́rántí pé bí ọkùnrin ti ṣe rí lánàá bọ́kùnrin ti ṣe rí lónìí bẹ́ẹ̀ lọ́ọ́ rí lánàá òun sì jẹ́ ẹni tí gbogbo èèyàn rí sá òun ò a ní kankan òun àwọn ọlọ́wọ́ mi kọ́lá wọn tó sànù òun ó ní ọlọ́run bùkátà pọ̀ kátó gbọ́dọ̀ ma kátó gbọ́dọ̀ ya àwọn mọ̀lẹ́bí pọ̀tà ń ti rẹ́rẹ́ nínú làbẹ́kà nínú àwọn bùkátà tó ń gbọ́ mi ní rẹ̀ lọ́wọ́ mi ní rẹ̀ lọ́wọ́ ètò ìfọ̀tò ìsọ̀kọ́lá ló sọ̀rọ̀ fún owó eléyìí tí wọ́n rí níṣẹ́ ni mo jogún ẹ̀ lọ́dọ̀ àwọn bàbá mi ilé lọ bọ́ lálà wa subhanallah ọ̀sán bẹ́ẹ̀ mọ̀lẹ́ta ni adébótó bá tẹ́lẹ̀ ó dàbí ìgbà tó ti pé mo mọ̀ yín tẹ́lẹ̀ ṣé ẹ̀yin náà ti jẹ́ adẹ́tẹ̀ ni ṣé ẹ̀ ti jẹ́ ń tẹ́lẹ̀ ni ṣé ẹ̀ ti jẹ́ lóṣù rí tẹ́lẹ̀ ni kó àwọn ẹlẹ́dàá àwọn akótó wá sànù yín pẹ̀lú àwọn tó rẹwà àti àwọn tó fún wa. kó tó fi kó fi arísìkí púpọ̀ yìí kó tó fi jíǹkì yín adétò tó bá dé pé ìrọ̀lẹ́ lọ pa tẹ́ ń sọ igbó ọ̀pọ̀ lọ sọ rẹ̀ yìí fún yín ìrọ̀lẹ́ lọ pa tẹ́ ń sọ igbó ọ̀dọ̀ bàbá yín láti jogún owó bí bàbá yín ti jogún àlọ́dọ̀ bàbá láyé adétò kọ́ lọ́wọ́ ta yín padà síbẹ̀ sí wà tẹ́lẹ̀. màlíkà bá kú lọ́dọ̀ rẹ̀ ó di ọ̀dọ̀ bàbá onírun hérehère ó tún kó tún rò gẹ́gẹ́ bó ti sọ fún adẹ́tẹ̀ orí rìn àjò ni mo wà ntí mo ń lò láti fẹ́ tẹ̀síwájú ní rìn àjò títa máa ń lọ́wọ́ kò sí bí mo ti lè tẹ̀síwájú àfi pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run lẹ́yìn náà àtìlẹ́yìn tiẹ̀ náà ẹ bá fi màálù kan ràn mí lọ́wọ́ kí n tiẹ̀ máa lò lórí ìrìn àjò mi yìí kí n fi délé inú mi ó dùn jọjọ gbàtọ́ náà yanu tí ó gbanu ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyàtọ̀ ọ̀rọ̀ àwọn ìhànà yìí yàtọ̀ síra wọn òun náà tó yanu ó fi fọ́ àfi fi sadẹ́tẹ̀ ìkẹ́kẹ́ wọn fọ́ bùkátà ti ń bẹ wájú pọ̀ àwọn ìta ń gbọ́ bùkátà rẹ lórí wọn lọ sí rẹ ní wọn náà tó bá kìtì ẹ̀wọ̀n lọ́ẹ̀. ọ̀nà àkọ́bùrú ọ̀nà àdìgbà mọ̀ mọ̀ yín tẹ́lẹ̀ kí ẹ ṣe kí ẹ ṣe kí ẹ ṣe yín lórí wọn rèrè ìjọsí. bàbá mi lò sí tálíkà ìkànnà. kọ́lọ́ ọ̀bọ tó gbàdúrà kó kótó wa sọ yín dolówó tabua ó ní rárá o mo jogún owó yìí lọ́dọ̀ bàbá mi ni o bàbá mi jogún ẹ̀ lọ́dọ̀ bàbá tiẹ̀ so àwa ti wa ilé la bọ́ lánìí màlẹ́kà bá ní ẹ má gbàgbé o ìpè tọ́ba yẹ kó rọ́lẹ̀ ń pa ọlọ́run ọba tó ṣe yín bó ṣe ṣe yín yìí ó lè yí padà síbẹ̀ ṣe wà tẹ́lẹ̀ mọ̀ ọ́n bẹ́ẹ̀ náà tọ́ba kó rọ́lẹ̀ ń pa kọ́dà yín padà síbẹ̀ ṣe wà tẹ́lẹ̀. adẹ́tẹ̀ ọba ara rẹ̀ ládẹ́tẹ̀ padà onírúurú rere ọba ọbara rẹ̀ lọ́rùn rere rere padà alẹ́sìkí pòórá torí pọ́lọ́ ń bá fẹ́ pa nǹkan rẹ àyà ọba wọn ní èbúté ibi tí wọ́n wà tẹ́lẹ̀ tí ìyá ti ń jẹ wọn bíi táyà mọ́tò ọwọ́ gbọ́dọ̀ afọ́jú lọ dídé tí wọ́n dọ̀dọ̀ bàbá afọ́jú wọ́n pé lọ́rùn ọlọ́ọ̀tọ́ rẹ̀ yín náà lọ́wọ́ ẹ sì torí rẹ̀ rìn mí náà lọ pẹ̀lú àgùntàn tí n lọ. bàbá akọ́jú ní ọ̀nà àti tí ọlọ́nà ètò bá wù ọ́ nínú àwọn oore ṣe fún mi yóò sì ló ṣe fún mi. Ah, ìní nǹkan kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀tọ̀ wa sẹ́mi màlẹ́kà wa sọ fún pé ẹ̀ ń bùkátà ká nínú owó rẹ̀ àmọ́ dídáwò lọ́lọ́run fẹ́ dàn yín wò ọlọ́run ó tún bọ̀ bọ̀ fi àlékún àlùbáríkà sí dúkìá rẹ̀ àti wọ àtàwọn ẹni méjì àwọn ẹni méjì tó sì kẹta rẹ̀ dídáwò lọ́lọ́run fẹ́ dàn yín wò àwọn ti fìdí rẹ́mi ìwọ nìkan ló yege àwọn àti ẹbí tàn wọ́n dá lẹ́yìn lẹ́yìn ìgbà tí wọ́n ti ní eléyìí wá tẹ̀síwájú pẹ̀lú níní látàrí ikọ̀ mórí torí ra mórí jama yọ padà sọ di olówó àtijọ́ yọ sọ di ọba àtijọ́ láì tí kù àìmórí yọ sọ di baálé àtijọ́ àìmórí yọ sọ di abẹnugan àwọn èèyàn àtijọ́ àìmórí yọ sọ di èèyàn pàtàkì àtijọ́ nítorí pé ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa téèyàn bá fi lè sa ìmórí sí i à kò nídìí kan súnjọ́ kò nídìí kan súnjọ́ sẹ́wọ̀n pé kọ́rùnà náà ṣe bẹ́ẹ̀ àsìkò ìgbà táwọn èèyàn sọ fún pé ó lè dáwà fún ọ yìí pọ̀ máa dúpẹ́ báwa lórí ẹ̀ olóńgbò ọlọ́bù olóńjogún rẹ nì látọ̀dọ̀ àwọn bàbá òun kí ẹ bàbá òun náà ṣe jogún ẹ̀ lọ́dọ̀ àwọn bàbá ńlá òun ọlọ́ni fọ́sẹ̀fúnà bíhi wọ̀bìdárìhìl ọ̀rù àwa mú ilẹ̀ rí máa lẹ́sẹ̀ àti gbogbo dúkìá rẹ̀ ilẹ̀ ń mí gbogbo wọn subhanallah kọ̀ọ̀pá tó jìnnà tó sọ̀rọ̀ ilẹ̀ ń rí ma lẹ́sẹ̀ ẹ dàpọ̀ agbára wo làwọn anílárí tọ́lọ̀ ń bá ní kílẹ̀ orí máa náà lẹ́sẹ̀ bó láti mú òsibí táàtì mú torí rẹ̀ mímọ́ lóore dúdú pọ́pọ́ lóore ọ̀rẹ́ ẹ̀yà ni àti sọ́pẹ́ dúdú pẹ̀yẹ kì í ṣe pọ́pọ́ ọ̀fẹ́nu dúpẹ́ lásán kì í ṣe pọ́pọ́ ọmọbìnrin sọ alhamdulilayi lásán nítorí pé ẹni tó mọ ọrẹ bẹ́ẹ̀ lọ sí fún lóore olẹ́ni tí ó máa lóore láti sin lọ tí ó gbà ní sísin lọ nítorí pé ìbá sin lọ ọlọ́ni alhamdulilayi lórí oore tó lọ sí fún aláìmọ oore burúkú ó dúpẹ́ fọlọ́ àbí kọ́ lọ́wọ́ bó sọ̀rọ̀ fún ọ kọ́ máa wá lọ́wọ́ sẹ́ńtọ́ takùtà náà ló kọ́ pọ̀ dúpẹ́ fọlọ́ ọ̀dájú pọ̀ ọ̀daràn ni ọ bí ẹni tó lọ kọ́lé ó ti ń gbélé ó ti ń yálé bí ọjọ́ pẹ́ ọlọ́run akọ́lé wọn á ní ẹkú òun dúpẹ́ wọn àti ìyàwó ti jọ dàrú dáadáa wọn yẹ ká dúpẹ́ ọ̀dà àbò lẹ́sìn wá dúpẹ́ wọn ní ìdúpẹ́ táwọn dúpẹ́ o òní pé gbogbo oníkálukú wọn ò gbé sátọ̀ ọtí kọ̀ọ̀kan lọ́lé iye tẹ́ ẹ bá wà lè mú ẹ̀tún mú jọ ní ọlọ́run sọ̀rọ̀ fún àwọn fọtí dúpẹ́ ọ̀dà dúpẹ́ tí wá wẹ̀rẹ̀ alásọ̀ torí rẹ ti dàrú dáadáa tí wọn bá tọ́ka sí ọ adẹ́pọ̀ àwọn náà ò ríran ọlọ́run ló sọre fún ọ ntọ́lọ̀ ní kọ́ ọmọ sí ntọ́lọ̀ ní kọ́ ọmọ sí lọ́wọ́ à ń fi ń san a'udhu billahi minash shaitani rajim. ọlọ́run rẹ nígbà ó sọre fún ọ Mẹ́kà ọwọ́ adé Mẹ́kà ọwọ́ awọ́ náà àti Mẹ́kà ní gbogbo ẹ̀sìn tó wọn ọlọ́run sì ti pé ọdẹ mọ́kà kẹ́sìn ọ̀fọ̀ amúra rẹ̀ ọdájú pé ẹ̀hàn náà lè gbádùn ni ọ. nítorí pé ọ̀rẹ́ tọ́lá ń sekun ọ ìtú ara ní kó múra kó le ìsí ọmọ náà tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ kó sin lọ́ǹgì. nítorí pé gbogbo orí tọ́lọ̀ máa ṣe fún wa tá àtara rẹ̀ sí lọ́n ẹ gbà pé òfútu fẹ́tẹ̀ lásán àti ìdánù kò nítumà. ọlọ́run bá sọ̀rọ̀ fún ọ oníkànnì rẹ̀ ọmọ àgùnbáyì wọ́n á mọ̀ pé owó ọjọ́ tó ti délé ayé ọ̀pọ̀ ẹ̀mọ́ yé tẹ́ ẹjọ́ bí ọ̀rọ̀ ni wọ́n ti lọ ọmọ pé ọjọ́ tó délé ayé yìí ìwọ gan alára ti bímọ tó ti kú sáájú rẹ ọlọ́jọ́ ìgbé ọ̀kẹ́ ń dàgbà fún àrùn dàgbà fún dàgbà fún fún ọ̀pọ̀ ní fọlọ́ ọ̀pọ̀ ní torí pé dùpẹ́ fọlọ́ òun náà ní ká máa wọ ọ̀sìn níbi tí wọ́n ti ń sẹ̀sì ká sì sàfẹ́kù rẹ̀ níbi tí wọ́n ti ń sẹ́lọ̀ nítorí wọ́n pè ní dùpẹ́ fọlọ́ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ní tiwa lónìí àmórí o àmórí ibi ni wọ́n máa fi sún olóore ẹnìkan ló ṣàánú rẹ lọ fi débi tó dé lónìí má gbàgbé wọn rántí pé àwọn náà ṣe dáadáa sọ̀rọ̀ ẹni tó sì ṣe dáadáa sí wa dáadáa lóye káwọn náà ṣe. ìṣẹ́jà ìṣe ìṣe lónìí ẹnìkan máa lọ́wọ́ yín tí ọba kọ́ yín sẹ́yìn kí lè bá máa ṣe lónìí. ẹ̀yin wá lọ láì mọ gbogbo gbàdé bá jókòó tẹ́ bá fún jẹ́ ọ̀gá yín náà ni fáìlì ọ̀gá yín náà bẹ lórí tábìlì ìjọjúmọ́ máa sọ̀rọ̀ rẹ̀ láì dáa máa fú máa ẹni tó sànù yín òun ọmọ rẹ̀ àbẹ̀yà rẹ̀ àwọn náà wọn bẹ ń kó pípẹ́ sànù tiwọn torí fi tọ́lọ̀ ti gbẹ̀yìn náà dé lónìí alihamudulilayi ẹ̀rọ anìkan nìkan máa dání láàmú ẹ̀rọ títú tẹ nìkan bàbá yìí ẹ̀ ń tiyín àtàwọn mọ̀lẹ́bí ìyàwó àtọmọ yín ẹ̀rẹ́ nìkan ẹ̀mẹ́nìkan àìmọ́re nìyẹn o tọ́ba akẹ́rù tí wọ́n ṣe lónìí wọ́n ṣe sí wọn tó débi tó dé ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá kọ̀ fí àìmọ́re ìwà kìí ṣe ìwà téèyàn máa fi rí dáadáa gbà lọ́dọ̀ Allah ẹ wá rí tí wọn bá ti wá ya láìmọ́rí irun wọn ò ṣe sórí fún ọ torí pé yóò mú ọ̀gán sẹ́ńtì ọ̀yẹ́ ká sí àwọn olùmọ́ni tába ti ṣe oore ṣe fún ẹni tó já láìmọ́rí tí wọ́n hu àìmọ́rí o wọ́n tọ́ka wà náà ká sí règùn ẹ sì mọ̀ pé ṣíṣe règùn ṣẹ̀rí àní àmọ́ wọ́n ní tàtà wọn lóhun ta ló mọkọlu ṣíṣe ń tọ̀ fẹ́ sí ìbára ìmọ̀ọ́rẹ́ ni eléyìí túmọ̀ sí pé ẹ jẹ́ ká kíyèsí wa wa ẹ jẹ́ ara ti pé láti inú kòkò dúdú lẹ́kọ̀ọ́ funfun kálukú àti jáde bẹ̀rẹ̀ láti orí ọ̀rọ̀ ọmọ tó dára a gbọ́dọ̀ sa ìmọ̀ọ́rẹ́ sọ̀lọ̀ a gbọ́dọ̀ máa sin lójú méjèèjì àwọn àtẹ̀rà tó ṣe fún wa ká máa lò láti jọ́sìn fún káàtì mẹ́tẹ́ẹ̀tì nínú sísin lọ torí pé kú ń bẹ ikú ń bẹ ẹni tó ti kú kò sẹ́ni tó wá tó wá sọ tó sílẹ̀ sóhun tọ́pọ̀lọpọ̀ aláìlórí lọ́wọ́ tí ọ̀fẹ́ sí náà ó ṣe làákà ẹ̀ bẹ́ẹ̀ náà nìwọ náà tó ọba lọ́wọ́ ní padà wá sọ fẹ́ nìkan àmọ́ tó bá jẹ́ sí láburú ìwọ lọ́wọ́ máa dá a fún rẹ torí ẹ̀ kó ní kankan kéè sára. àwọn òbí wa àgbọ̀dọ̀ sàmúlẹ̀ sí wọn olórí ńlá làwọn òbí wa ṣe fún wa látàrí bíbí tí wọ́n bí wa bàbá rẹ ọba àmọràn ọlọrọ bàbá rẹ ọba àmọdàsọ kẹsì ọlọ́run rí láyé ẹ ó ti sọ orí ńlá fún ọ látàrí bíbí tó bí ọ ìyá ara ńkọ́ ó sọ orí ńlá fún wa ẹyẹ ọmọye ẹẹma àìmọye ìyá tó kú níbi abẹ bímọ ṣé eré ni nǹkan táwọn ẹ̀yà wa kò kó tó ti pa wálé ayé ó lè rẹ lọ́wọ́ tẹ́ sọ pé màmá rẹ ò ṣe fún ọ tóbi wá jẹ́ pé àwọn máa sori fáráyé àwọn máa wá fọwọ́ ọ̀la àwọn máa fi gbáyà tiẹ̀ lójú ọ̀pọ̀ lọ́jọ́ wa láwùjọ àwa Yorùbá tí wọ́n sọ pé ọmọ kan ìyá rẹ̀ ti pàṣẹ láti kékeré ni ìyá rẹ̀ ti ló ti rí pé wọ́n fi ọkọ mọ́ ìyá wọn bọ́ ọmọ sọ́ọ̀lẹ̀ oṣù méje àbọ̀mọ ọdún méje àbọ̀mọ ọdún méje méje máa wọ́ lẹ́nu wa ni ọlọ́dúnkọ́ ló ti lọ lóòrò ọlọ́tìdè yẹn ńlá ó ti dè yàrá kàkì gbogbo ayé ti mọ̀ ó ń lọ ló ń sọ orin fún gbogbo aráyé ìyá náà rántí ó náà gbégbé abáràdì rántí rántí ọmọ ẹni tó ṣe mí ni yá rẹ wọn ni ìwà máa ṣe yá mi lọ pa mí tì láti kékeré rárá o àwọn ẹni tó pa fún omi tó kó gbára mi tó lẹ́ẹ̀dì fún mi wọ̀nyí àwọn ẹ̀mí mọ̀ níyà ọdájú pọ̀ gbádùn orí rẹ̀ dàrú orí rẹ̀ dàrú dànù bẹ́ẹ̀ bá máa fi dáta ní yorùbá lẹ́gùn ẹ̀ má fi dáta máa láyéláyé lábẹ́ òfin ọlọ́run orí ọmọ ń dàrú torí lábẹ́ òfin ọlọ́run ìdíjà ti gbọ́dọ̀ ṣe dáadáa tí bàbá àtìyá ní onáàbíbí tí wọ́n bí yàn tí wọn bá ti tẹjú bíbí tí wọn bí yín lọ wọn ti sọ ẹkùn yín tẹ́lẹ̀ san láéláé. ọ̀rọ̀ nítorí kò dúró kó kún rẹ kò dúró bọ́ kó gbẹ kò dúró bọ́ ọ létí eléyìí kọ̀ lásìkò fún ni. akérèlé tó fi jẹ́ ọ ọlọ́run ṣe tú láti lórí rẹ̀ pọ̀ gbọ́dọ̀ ṣe dáadáa sí. torí di eléyìí àwọn òbí wa a gbọ́dọ̀ sa ẹmọ́rí sí wa o. ẹni tó wá kọ́ wa báyà kéwù lẹ́yìn náà ẹni tó kọ́ ní kéwù olóògbé ní tẹ́lẹ̀ òun ọlọ́run ló ń tábà tẹ́ ẹ ti máa ń tẹ́ ẹ náà ẹ gbọ́dọ̀ sa ẹmọ́rí sí i nítorí pé tí wọn bá wọ ibi tó ń ti ń bọ̀ síbi tó ń ti lẹ́yìn tó ọ̀bá máa ti dúpẹ́ fọlọ́ lẹ́yìn náà kò dúpẹ́ fẹ́ni tó kọ́ ọ̀yẹ́kọ̀ọ́ ọ̀dàlùkọ́ ò lè rúlà pẹ̀sẹ̀ ìgbà tó máa tẹ̀pẹ̀ fún ọ. kéèké ojú bọ̀rọ̀ làwọn ẹni tí máa kọ̀yàn ní téèyàn mà ni wọ́n máa fi kọ̀yàn wọ́n sì gbà fọlọ́ ni wọ́n máa fi kọ̀yàn nítorí tó ń kálukú bá wo wàhálà tó ń ṣe láyé kó o tó ń máa ló máa wàláhìá ni kò ní kọ̀yàn ní kankan. bóyá tí ọba kọyàn bóyá àwọn ọmọ rẹ nìkan ni ọba kọ káwọn náà fi máa jọga àmọ́ láti bọ ni wọn ti wọn mú wọn wá kíkọ wọn kẹ́kọ̀ọ́ ó sì kọ kò sì fi ti kò fi ti pé ìtọ́mátò kò fi ṣe ètò àbúrò kò fi ṣe ọkọ kò ọmọ ọmọ orí bẹ́ẹ̀ náà ni ìwé àwọn ẹni tó pẹ́ fún wa wọ́n lè sọ pé àkáńtàǹtì torí rẹ̀ pé ní ọ́. gbogbo bí ìwé ọ́fíìsì kọ́mpìnì kan bá ti dàrú tó wọ́n fẹ́ rọ ọkàn màmá rẹ̀ bí ọ kọ́ jọ́dítọ̀ ni níjọ́ ọ ni ọ ni tẹ́wọ́n lọ jọ ni ọ nígbà tí wọ́n bí ọ tí báwọn kan náà ní kọ́ níjọ́ kọ́ kólódó lọ́mọ yìí ẹ dákun ẹ má wo tiẹ̀ ẹ bá ní ṣe sùúrù fún má ọlọ́run ló ní tọ́wọ́ bá kàwọn pọ̀ sẹ́ ọ̀gá tó sẹ́ ọ̀gá ní sùúrù àti àmúmára àti ọ̀pọ̀lọpọ̀ ní ní kọ́sẹ́ ṣùgbọ́n àwọn ọ̀gá yóò ṣe sùúrù wọn ò ní àwọn wọn ò mọ̀lẹ́bí àwọn àwọn ọ yẹ kó kó o fi ìmúre rẹ ẹ̀mí ìmúre yẹ o fi hàn gbogbo ibi tó ń kálukú wa bá bára ọ̀dọ̀ wa wa àgbọ̀dọ̀ ya láìmórè àgbọ̀dọ̀ ya bára mórè jẹ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ wo àwọn aburú tó ń bẹ́lẹ̀ sani tó bá ya láìmórè lọ́dọ̀lọ́ àìmórè gan máa sọ yẹn tó máa ná torí ẹ̀ ká kéè sára àwọn èèyàn máa dá tàkàtà àwọn àṣà lè gbéyàwó náà. láwọn sọ pé mi ò jẹ́ nìkan kọ́ bọ̀ ọ̀gá nǹkan tí ìbá ṣe bàbá mi tó mú mi lọ́dọ̀ rẹ̀ èmi ò pé wọ́n mọ̀ láyé ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ ọba ti gbé kó nínú gbèsè ayé tiẹ̀ náà lọ tó fi débi tó dé yẹn ẹnì kó o ṣe kóbi tó bá sí ọ nítorí pé ọ̀nà gbàtí wọn náà bá tó bá fi àmọ́ fún ọ ẹ sọ̀rọ̀ fún ìwà ìmúrí ìwà ìmúrí ó ní aburú tó nínú àwọn aburú yìí ó náà ní pé gbogbo ẹni tó bá ti já láì múrí ìmánì ọ̀lágbára nítorí tí ìmánì bá lágbára yìí ó múrí ọlọ́run ṣe lè sọ̀rọ̀ fún mi kí wọ́n á pè mọ́ lórí ẹ̀dẹ́ ọlọ́run ó ṣe ń sábà bíi pé kí n fi sọ a bá ti rí tó lọ́ọ́ láì ìwàkiwà ló ń tì ń gbé ká àti pé àdámọ́ burúkú làdámọ́ rẹ̀ gbogbo ẹni tẹ́ bá ti rí lálẹ́ àìmọ́rí nínú aburú tó tún wà nínú àìmọ́rí ọ̀nà ni pé àìmọ́rí a máa jẹ́ sábàbí tí ìdẹ̀ra tá a ti rí ti fi sámánì lọ́wọ́ ti fi pòórá ọlá ló ní owó ló ní ipò ló ní nǹkan kan ló ní bẹ́ẹ̀ ló ló ọjà ọlọ́run bá lè bá orin jẹ torí ẹ̀jẹ̀ amóore jẹ́ máa ẹ̀jẹ̀ ká amóore. ọ dàbí ẹni tí ń wá ọmọ ni ó ti ṣe ọdún púpọ̀ ọkọ kan obìnrin ni ó ti se bí ogún ọdún ọdún kò ma wọn á tọ́ka sí pé àbọ̀fẹ́ bàbá yìí òun náà ń wáyà o ọlọ́run sì lè jọ ọlọ́run gbàdúrà yìí lọ́ba ti fẹ̀ lẹ́yìn ogún ọdún ọlọ́run bá yọba máa fojú lé àwọn ọmọ ojúmọ́ kí ọmọ abú kíkọ́dọ̀ fọ́ lórí dànù ọmọ bẹ́ẹ̀ ní òtítì ṣe nǹkan oṣù dànù ẹ gbọ́dọ̀ ẹ tí ń tí gbogbo ẹ̀rọ máa gbà tó ti pọ̀ sí ikú wọ́n padà iṣẹ́ ọlọ́run á fún lọ́mọdé tí ń sè bá tẹ́lẹ̀ àìmọ́rẹ́ ó ti pọ̀ kí ni a máa wí táwọn máa pẹ́nu kó bá mi ẹ máa pè mí lẹ́nu kó bá mi bẹ́ẹ̀ ni téèyàn bá ti yá aláìmọ́re owó ló máa ti nǹkan mì. síbẹ̀ ti rí tàwọn tó lówó tọ́lọ̀ ń sowó wọn di tàn bíi kọ́rùnà bẹ́ẹ̀ náà ni ẹ̀rí téèyàn bá já aláìmọ́re èèyàn ń kọ̀wé sí ìbínú ọlọ́ọ̀ni gbogbo ẹni tó bá já ń kọ̀wé sí ìbínú ọlọ́ọ̀ni kò sì sí tàbí nígbà tí bínú ọlọ́run ọba dé gbólọ́ ní ọ̀yọ́ sí látàrí àìmórí rẹ. bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ti jẹ́ láìmórí ń pè fún káwọn èèyàn náà a ní sin ẹni tí ẹ̀yin forí sílẹ̀ fọ́ọ̀rùn sí fún kò má lóore fún yín tí ẹ̀yin náà tó àpò sísì má láíláí ìpàkọ́ yín lọ́ọ̀yà máa ti ọ̀pọ̀ ọmọ ó sì ń bẹ táwọn ọmọ ti ń kọ́ṣẹ́ jù àwọn wọn ní àìmórí máa pọ̀ lára wọn pàápàá ti wo pápárò kó jápárò àtàwọn tá ìwọ àtọ̀gá rẹ ọmọ sàánù rẹ gan ṣébi sẹ́yìn náà ni wọ́n ń fẹ́ kókóde kó fi kọ́lé kó káàkì kó ọmọ fún mọ́tò kó ọmọ ṣe kínní ọ̀gá náà lọ́wọ́ lẹ́nu rọrùn kò lè wọn ni ẹlẹ́kẹ̀rin nínú aburú tí ń bẹ nínú àìmọ́rẹ́ ọ̀nà ni pé yìí máa fa orí ibu wá fún yàn yìí sì máa dá làmàrí gbogbo gbèsè ayé yàn rò kọ́lọ́n ẹlẹ́dàá kó àkùnkọ́ sànù wa ẹjẹ́ wa wá ṣe jàmá àìsàn màláìkà oníkàlùkù wa kù síbi tó kù sí bá ti ń rí tiẹ̀ mú àmà orí pàǹsàtúnṣe tí yẹn bá ti ṣàtúnṣe ńtọ́ bàjẹ́ gbogbo ẹ̀ńtà àṣàìdá sí gan yóò máa wò pa àṣàìdá sóun rí ni torí ẹ ọlọ́nkọ́ wa máa ṣe ọlọ́nkọ́ ṣe wa lẹ́ni tí ó mórí ìwà ìmórí ọlọ́nkọ́ kakú láwùjọ wa ọlọ́nkọ́ ṣe wa lẹ́ni tí ó lè máa dúpẹ́ orí ọlọ́nkọ́ wa ṣe àlékún àlékún àlékún àlékún orí fún wa kó ṣe wa lẹ́ni tí ó máa dúpẹ́ orí tálékún rẹ̀ ó tún fi máa wọlé ọlọ́wọ́n ba kó ṣe bẹ́ẹ̀ kárí ìlú wa kó ṣe bẹ́ẹ̀ kárí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa kọ́ máa wà á dàdúró gbogbo olú mùsùlùmí kọ́lọ́ ọba kó sórí kárí gbogbo kálukú wa káwọn arántí nígbà tá a wà nù orí àtìgbà tá a ń tọrọ orí ìjọsìn kan bẹ tó lọ́n pa wọn láti pé ká máa ṣe ń gbogbo ògbà òun náà ní ká máa ṣe sọlẹ́t fún ọ̀gá tiwa nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run ẹlẹ́dàá wa gan àtàwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé wọn náà ṣe àsọlẹ́t fọ́gà wa yìí allahumma salli ala muhammadin wa ala ali muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وانصرنا اللهم على من عادانا اللهم انصرنا على من عادانا اللهم انصرنا على من عادانا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه